àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ́ sí àgò méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí àgò kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sáàgò méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ọjọ́ friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ d di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọlẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ jésù dájúdájú máa mú délé. Fresh FM ó ti di Fresh FM. òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. Fresh FM ti dára bàbá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára bàbá yóò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá yóò wá o. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. fresh fm ló ní kíyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sàmọ́rí alfa ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ fresh fm ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ fresh fm ẹ máa gbọ́ fresh fm one oh five point nine nílé orí challenge làwà ìbàdàn lágbé ṣe bẹ́ẹ̀ ẹ má gbọ́ fresh fm ẹ má gbọ́ fresh fm one oh five point nine délé orí challenge làwà ìbàdàn lágbé ṣe bẹ́ẹ̀. orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe ìbọn mi ayé tí ń bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí ń bàjẹ́ sí orí ló yọ mí mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe inú àfin ayé ayé ti bájì sí. orí ló yọ bí ó bá mi ń ṣe. inú rògbòdì ayé ti bájì sí. orí ló yọ mí. orí ló bá mi ń ṣe. Happy Sunday. Ìsinmi tó kọ́yìn nínú oṣù kọkànlá twenty twenty one mo bára mi yọ̀ mo bára mi dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo bá ẹ̀yin náà yọ̀ mo sì bá ẹ̀yin dúpẹ́ nítorí pé èní ṣojú wa àmì àti ìdánilójú ti wà wípé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àálà ọdún ìjà gbogbo wa làá ṣẹ̀mí ojú gbogbo wa rọ́dún tuntun. bàjẹ́ sí orí ló bá mi ń ṣe nínú òwúrọ̀ nínú ìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ. àwọn àkíyèsí kan wà tí mo fẹ́ pè wá sí lálàkọ́kọ́ ẹ jẹ́ kí n sọ pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ọ̀pẹ́yẹmí fresh one oh five point nine fm ìbàdàn ńlẹ̀ tí ń gbọ́ wá yín ká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi. Ah, ọ̀pọ̀lọpọ̀ à ń sọ bí eré bí àwàdà èmi pẹ̀lú eob bí ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn wáyé pé a fẹ́ jáde nù lé a kì í fẹ́ dágbére fún àwọn tó bá wà nílé ìjọkùnrin ìjọbìnrin ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó rárìnrá hmm, àìsọ ibi tí ẹlòmíín lọ kò jẹ́ kán mọ ibi tí wọ́n bá wá sí eh, ẹlòmíín ti sun ilé ọ̀rẹ́ jẹ́ pé ilé ọ̀rẹ́ ló ti kan sáárù jẹ́ pé ńgbà tí ó padà délé láàárọ̀ ọjọ́ kejì ló dìde dìrin ló kalẹ̀ tí wọ́n ti lo ohun tí wọ́n fẹ́ lò lára ẹ̀ kò jára ayé kò sì jẹ́rò ọ̀run ó wà bẹ́ẹ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí jẹ́ pé wọ́n sì róògùn ẹ̀ ṣe ṣèbí tó bá mọ ibi tí òun ti ṣi ẹsẹ̀ gbé àwọn èèyàn á lè rìn síbẹ̀ pé àwọn mọ̀lẹ́bí á lè rìn síbẹ̀ pé kí wọ́n wá tí wọ́n ò fi kó yọ abẹ́ni sùn ilé ìtura tó jẹ́ pé kò fẹ́ kí ìyàwó òun mọ̀ wípé ilé ìtura lòún sùn ẹlòmíì ò kankan tó ń lọ ṣe aláwọn bá bísínẹ́sì lọ bẹ́ẹ̀ torí ìrìn tó fẹ́ rìn ni ìyàwó ẹlòmíì àti ẹ̀tún máa pè pé ẹ my dear <laughs> my dear my dear ẹ ti pọ̀ jù jàre mo kàn fẹ́ béèrè ni pé nbo lẹ wà ṣẹ́ wà òkè mo wá jẹ́ bí bèbí mo wá jẹ́ bí ọmọ kékeré ni máa fi mọ́mọ́ fóònù mọ́nítọ̀ mi káàkiri ẹ monitoring spirit hmm. ẹ ṣàánú ara yín ìyàwó tó ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ yín ìfẹ́ yín ló ní ó lè má ràn yín kẹ́ ẹ lọ ẹ bá lọ ẹ bá dé ẹ bá dé ẹ bá má dé ṣùgbọ́n tí wọ́n bá ń béèrè báwọn tiẹ̀ sọ fún yín tí wọ́n béèrè pé ń bolẹ̀ wà fúnra ara yín ó yẹ kẹ́ ẹ lè dágbére pé ah my dear eh, mò ń lọ sí èkó eh, hòtẹ́ẹ̀lì tó wà ní kinní kan ni màá fẹ́ sùn eh, tí bẹ́ẹ̀ yẹn bá ti kún ó láìlè kí ó jẹ́ kinní but màá pè ẹ́ tí n bá ti check in sótẹ́ kò ná yín ní nǹkan kan ṣùgbọ́n ìrìn tí ẹlòmíì fẹ́ rìn pàápàá jùlọ kí ìyàwó mọ́ bàá mọ̀ ẹ má wọ̀n pẹ́ ẹ lè sọ fún ìyàwó yín ó yẹ lẹ́rẹ́ lọ́rẹ̀ẹ́ tẹ́ ẹ lè finú tán tẹ́ ẹ lè dágbére fún pé hòtẹ́ẹ̀lì báyìí báyìí àbí ilé ọ̀rẹ́ báyìí báyìí ló likely kí n sùn kò dandan kò ó lè má jẹ́ hòtẹ́ẹ̀ kó jẹ́ ilé ọ̀rẹ́ lẹ fẹ́ sùn ṣùgbọ́n ilé ọ̀rẹ́ tẹ́ ẹ fẹ́ sùn ẹ jẹ́ kí àwọn ọ̀rẹ́ míì tàbí mọ̀lẹ́bí àbí àbúrò yín àbẹ́gbọ̀n yín ó mọ̀ pé ibi tẹ́ ẹ wà rí àní ra àní nu. orí ló yọ mí ee orí ló bá mi. àní lè lọ sí abala àkọ́kọ́ ta lè rí kan lálẹ́ yìí mo fẹ́ kí ajẹ́ntà gbé wa lálẹ́ ká lè jẹ́ tán ah, ẹni ọ̀rọ̀ bá kàn ló mọ̀ kò sẹ́ni tí ò rin bèbè ikú kọjá rí ṣùgbọ́n èyí tí mo tí mo rí lálẹ́ yìí méjèèjì gbáǹkọ gbìtọ́ wà níwájú mi yìí wọn ò gbọ́dọ̀ fi ròyìn fún yàn ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ọpẹ́yẹmí ti bẹ̀rẹ̀ yìí tẹ́ ẹ fẹ́ gbọ́ lálẹ́ yìí wọn ò gbọ́dọ̀ ròyìn ẹ̀ fún yàn ẹ mú ní oore ọ̀fẹ́ àti ayọ̀ láti sọ fún yín pé ìránṣẹ́ Ọlọ́run tí mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ti ní oore ọ̀fẹ́ àti gbé wọn wá láti wá sọ bí Ọlọ́run ṣe kó wọn yọ nínú làásìgbò àti ìpànìyàn tí ìbá wáyé ní November eight November eight jẹ́ pé ẹ̀ ń tọ̀hún send message pé òun fẹ́ pa mọ́mì màmá ọwá àti bàbá ọwá ṣùgbọ́n tó jẹ́ pé oore ọ̀fẹ́ ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run ló gbé ẹ̀mí bàbá àti màmá dúró dé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká tẹ́ pẹpẹ ètò fún talẹ́ yìí ọpẹ́yẹmí. orí ẹ olúwa gbé orí tẹ fàṣẹ lọ́dún yìí. ìjọ christ prayer and authority church soka ìdí àgbọn ìrẹ́wùmí area church ńlá ní fẹ́lẹ́lẹ̀ extension ìbàdàn wọ́n ń pe gbogbo èèyàn síbi ìsọjí alágbára ọlọ́jọ́ márùn-ún eléyìí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàlá sí ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty one tá a wà yìí pẹ̀lú àkòrí ọ̀rọ̀ ògo rẹ̀ aago márùn-ún rọ̀lẹ́ ojoojúmọ́ ní ìsọjí ó máa bẹ̀rẹ̀ nínú gbàgede ìjọ church ńlá ọlọ́run ti pínyàmọ́ ìbùkún àgbọn ìgbẹ́kalẹ̀ fún gbogbo èèyàn láti wá forí kórè àdúrà òpin ọdún láti tún lè bá àdásẹ̀ wọnú ọdún tuntun bójú bá ń rọ̀ lèyàn gbẹ́mí o onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni ó ṣẹlẹ̀ ń bẹ̀ ìgbàlà ìwòsàn ìbùkún pẹ̀lú ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ogun èṣù àdánidúró pastor and prophetess fọláṣadé òkèrínú òǹlẹ̀ni tọ́lọ́hún fìràn yìí rán pastor dèjì àgbélé evangelist mrs adékúnlé àtàwọn ìránṣẹ́ ọlọ́run alàyè míì wọ́n wà ń kalẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ̀bì àdúrà zero eight zero six seven four three one nine five six àyàfi kẹ́ ẹ gbẹ̀yìn níbi ìsọjí ọlọ́jọ́ márùn-ún ọ̀hún o tí yín ò ní ṣòro ṣe lórúkọ Jésù. Olúwa fàṣẹ rọrùn bá mi lọ adé mi ẹ ti jẹun tán ẹ ẹ tún mú mi àbí. ìfẹ́ mi kì í ṣe pé ìfẹ́ mú mi o ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí ajẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní tèsí lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ NAFDAC àti SON tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú Èkó Tèmítáyọ̀ Ògúntádé street Àjàká ní Ìṣàgàm nọ́mbà ten Àdèyí avenue Old Bodija ní ìlú Ìbàdàn Bọ̀dé Mustapha avenue Ìdí-Ìṣin Ìbàdàn àti ẹ̀yìn Zenith G Hotel New Gbagi Market Ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmúdáfòtòló omi àmọ́lóló ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. ẹ káàbọ̀ padà. ẹ kalẹ́ sà ẹ ṣe. ṣàlàáfíà lẹ wà. àdúpẹ́ fọlọ́run. ẹ̀ẹ́ àlejò tí mo kọ́kọ́ fẹ́ dá lóhùn lálẹ́ yìí má gbójú wọn sílẹ̀ o má gbójú wọn sílẹ̀ ẹ̀ẹ́ wọ́n sọ ìdí tí àwọn fi gbé ìgbésẹ̀ pé àwọn fẹ́ wá sórí ètò yìí fún mi ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ti tó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí èèyàn bá sọ pé òun gbọ́ ohùn àwọn nìkan ló lè ṣàlàyé irú ohun tí wọ́n sì sọ pé àwọn gbọ́njọ́ kìíní àná tọ́lọ̀ ń fi kó wọn yọ ló tún kọ sí àwọn wípé kí wọ́n lọ síbi tí wọ́n ti ní oore ọ̀fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ ọ̀rọ̀ yìí láti lè yí ibi àbí ikú kúrò lórí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú kò sí púpọ̀ náà àwa tá à ń ṣiṣẹ́ à ń àjò lọ ṣiṣẹ́ nílùú òdìkejì tí ò kì í jẹ mọ́ pé ká sùn lé ìtura ṣùgbọ́n a gbọ́dọ̀ kíyèsára a gbọ́dọ̀ máa rìn tìfura tìfura pàápàá jùlọ níbi ayé dé dúró àwọn kan fi nǹkan kan ṣọwọ́ sí mi láti Adó Èkìtì ọmọ iléèwé kan tó lọ sùn ti ọ̀rẹ́ ẹ̀ jẹ́ pé kílẹ̀ ò tó mọ́ ó ti gbé igbá igbá ọ̀sẹ̀ ó fẹ́ gbé e lé lórí but nígbà tó rí ìyẹn ò ní gbàbọ̀dẹ̀ àwọn ọ̀rẹ́ tó kù ká wọn mọ́ lọ́lọ́run fi kó yọ fúnra ẹ̀ ló kúkú àbòròbò ó ní òun fẹ́ lò ó ni ṣùgbọ́n òun ò tí ì lò ó òun fẹ́ lò ó ni ṣùgbọ́n òun ò tí ì lò ó ó dà àwa ọkùnrin náà tún wá ń kọ́ pàápàá jùlọ àwọn tó ń gbé sisi hmm. ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sisi tó wà ń gbòòrò wọ́n ní àwọn yahoo boys wọ́n náà ti lò wọ́n àmọ́ bá ṣe rí wọn lò àmọ́ bá ṣe lò wọ́n sí. Hmm. now wọ́n tún fi fọ́nrán míì ṣọwọ́ sí mi tó jẹ́ pé ọmọbìnrin yẹn ń kà bòròbò wípé òun ò mọ̀ pé bí ó ṣe ṣe nìyẹn pé bí ó ṣe já sí nìyẹn kí ló sì ṣẹlẹ̀ ní wípé ọmọkùnrin ti bí bẹ̀rẹ̀ sí ní wò dọ̀ọ̀ bí ọ̀dẹ̀ ọmọ sisi ti bí sì ní òun ò kì í ṣe tó ń bá lọ sọ́dọ̀ ẹni tí òun gbéṣẹ́ fún nìyẹn èyí tó ń gbé lọ síbẹ̀ ni pé kó ní ìfẹ́ òun nìkan kó mọ̀ sí fẹ́ràn ẹlòmíì mọ́ pé òun ò mọ̀ pé yóò já sí kó máa wò dọ̀ bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí bọ̀ dọ̀ báyìí ni ọmọkùnrin tá a wí ń wò hmm. lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kínkín pé ẹ kú oríire ẹ sì kú ẹ̀yọ ọlọ́run ẹ torí bí ọ̀rọ̀ yẹn ṣe kí tó bó ṣe lágbára tó hmm. àti bó ṣe rìn ẹ máa fẹ́ kí a fi orúkọ yín pamọ́ pàápàá jùlọ ẹ orí Facebook ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook ẹ lè má lè rojú wọn hmm. fún ìdí kan àbí mi ànírógun agbénipa ẹ sà ṣé fíìmù lẹ wò tẹ fẹ́ sọ fún wa ní abẹ́yìn ló ṣẹlẹ̀ sí. <laughs> ó jọ fíìmù ni ṣùgbọ́n èmi tó ṣẹlẹ̀ sí ni. ẹ má bá mi sọ̀rọ̀ sókè sá. èmi tó ṣẹlẹ̀ sí ni mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ ẹ má bínú bí mo ṣe fẹ́ ṣàpèjúwe yín o hmm. ìgbà tẹ́ ẹ fẹ́ wọlé nírọ̀lẹ́ hmm. mo sọ fún ẹni tó fẹ́ ṣí géètì pé mi ì retí àlejò kankan ẹ má bínú hmm. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé Peter lẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mi ì sì mọ̀ pé èèyàn ńlá lẹ́ni tó ń bọ̀ entourage àwọn níta ẹ̀ kó wọlé bí ìgbà gómìnà bá ń travel ni àwọn escort nǹkan kan tẹ́ ẹ kó wọ bí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹni ló jẹ́ kí n wò pé kí ni tó sùn yín gan débi pé ẹ fẹ́ kí àwọn ẹni ẹ̀ kì ṣe social media person hmm. ẹni ṣùgbọ́n ẹ̀ ń wá ọ̀nà tẹ́ fi lè sọ fún àwọn èèyàn kí hmm. wọ́n lè kọ́ ẹ̀kọ́ nípa tó ṣẹlẹ̀ sí yín kí ló ṣẹlẹ̀ gan sáà àkọ́kọ́ náà bẹ́ẹ̀ ṣe sọ mi ò kí ń ṣe social media person èkejì ni pé iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gba kí ẹ máa fẹsẹ̀ rìn gbèrègbèrè kókò máa wá publicity kiri ṣùgbọ́n èyí tó ń já ràn-ìràn lẹ́nujọ́ mẹ́ta yìí nípa hotel káwọn èèyàn dédé disappear mo wo fídíò yẹn mo rántí ibi tí mo jókòó sí ní sitting room omi ń jábọ́ lójú mi ìbẹ̀lẹ̀ mi yẹn ti grip mi pé ó bẹ́tà kémi náà lọ sọ experience tèmi àkọ́kọ́ náà inú ìwé ìròyìn àwọn ìlú mọ̀ọ́ká àwọn ìwé ìròyìn tọ́lọ́ lọ́n fún mi lẹ́bùn láti lè kọ̀ nǹkan mo mọ̀ nǹkan kọ dáadáa ibẹ̀ ni mo kọ́ fẹ́ gbé lọ mo kọ́ wípé ilé agbóhùnsáfẹ́fẹ́ wo ló ló dáadáa tí mo ti lè sọ àkínbá mọ̀ ààrẹ ni tí ọlọ́run fẹ́ yọ. ẹni wọ́n dáná oúnjẹ tán nígbà tí ọ̀rọ̀ yìí tọ̀ yín wá mm. ẹlẹ́ẹ̀lẹ́ jẹun. yes bí ìjẹta ìgbà tí mò ń relate ọ̀rọ̀ yẹn nínú ilé mi mo sọ̀rọ̀ débi kan táàmì yẹn náà sáàbù oúnjẹ lórí tébù mi ò lè jẹ oúnjẹ yẹn mọ́tò róńdà bí nǹkó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. sèyí hmm. kí ló ṣẹlẹ̀ gan. tó nǹkan tó ṣẹlẹ̀ ni pé bíi two thousand and thirteen ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ eh, mo wà ní Èkó àdúgbò tí mo ti níṣẹ́ láti ṣe kò jìnnà sí family house mi ìyẹn ilé bàbá mi ṣùgbọ́n mi ò fẹ́ lọ sí agboolé bàbá mi for one reason. sọmọ èkó ni yín ni. èkó náà bí mi sí a lè pè mí lọ́mọ èkó náà ṣùgbọ́n ọmọ ọmọ ògbómọ̀ṣọ́ ni mí. Oh, ṣùgbọ́n èkó ni ẹ bẹ́ẹ̀ mm, èkó náà bí wa sí ládàgbà sí. iṣẹ́ kí lẹ̀ ń ṣe sà. ẹ ẹ construction company ló ń gbélé mi lọ́wọ́. ọ̀ ẹ̀ ń da títì ẹ̀ ń dọ̀dà. à ń ṣe ọ̀nà à ń ṣe à ń kọ́lé lójórí omi à ń kọ́lé káàkiri. so iṣẹ́ yẹn náà ló gbé mi lọ sí àdúgbò tíṣẹ̀lẹ̀ tíṣẹ̀lẹ̀ ní Ẹgbẹ́dá nílùú Èkó ìgbà tí mo ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe tán ilẹ̀ tí ń ṣú ó ti ń rẹra bá ní kí n lọ wá hòtẹ́ẹ̀lì tí máa sùn tí ó jìnnà sí tòsí ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ ní ọjọ́ kejì kí n lè máa avoid the traffic kí traffic má máa wà bí mo ṣe bá a ṣe lọ sí hòtẹ́ẹ̀lì yìí nìyẹn hòtẹ́ẹ̀lì yẹn ibi tó bọ́ sí ó súnmọ́ ojú gbangba títì tí ó yẹ kó fihàn lọ́kàn balẹ̀ pé kò yẹ kó ṣe wò. pé ẹ̀mí dè. ẹ̀mí ìwà mi tí ẹ̀ ronú pé nǹkan kan lè ṣẹlẹ̀ mo kàn fẹ́ lọ sùn ni torí nǹkan tí ò bá ṣẹlẹ̀ síyàn rí. ẹ ṣẹ̀ṣẹ̀ máa sùn hòtẹ́ẹ̀lì. máa sùn hòtẹ́ẹ̀lì so mo kàn mo kàn dé hòtẹ́ẹ̀lì bí mo dẹ̀ ṣe dé bẹ̀ tán ọmọ tó bí ọmọ lọmọ yẹn jẹ́ sí mi láti ilẹ̀ ó ti máa ń tẹ̀lé mi ìgbà tí a ṣì yọ̀ǹgà títí tí Ọlọ́run fi bless mi ta fi ń ṣiṣẹ́ ó sì máa ń wà pẹ̀lú mi many times òun ló máa ń wà mí so bá a ṣe débi hòtẹ́ẹ̀lì yẹn ta fẹ́ wọlé mọ́tò pọ̀ gbogbo ẹ̀ ń rọ́ títì activities ń ṣẹlẹ̀ nínú hòtẹ́ẹ̀lì yẹn gbajúgbajù olórin obìnrin kan wà ní nàìjíríà tá à ní dárúkọ tí mo pàdé ńbẹ tèmi pẹ̀lú ẹ̀ kíra bó bẹ́ẹ̀ mi ṣe wọlé ọmọ yẹn ló fìlì form èmi kàn sign form ni mo dẹ̀ fún ní instruction kò sanwó bí mo ṣe gbé bọ́n ṣe gbé luggage mi second floor náà fi mí sí yàrá tí mo wà yẹn mo kàn wá ń bẹ̀ ni tẹ́ bá gbàgbé oorun ni mo fẹ́ sùn bó ti ń rẹ̀ mí bọ́rùn yẹn ò wá ẹni kódà ẹ kàn sáìn fọ́ọ̀mù hòtẹ́ẹ̀lì yẹn ni mo kàn sáìn ní ọmọ òun ló fìlì gbogbo orúkọ mi àti mọ́tò nọ́mbà plate mọ́tò àti gbogbo àti fóònù nọ́mbà mi òun ló fìlẹ̀ sí fọ́ọ̀mù wọn èmi kàn sáìn tèmi ni so bá a ṣe dé bí mo ṣe bọ́mọ ẹbí ọmọ yẹn ṣe fẹ́ máa lọ mo kọ́ ni kó gbé mọ́tò wọlé bọ́sẹ̀ mọ àwọn ọmọkùnrin ìsìn bóyá òun náà fẹ́ gbé mọ́tò yẹn fẹ́ fi ṣakọ fáwọn girls ní ọjọ́ kejì pé ẹ ṣe mọ àyè òfin bẹ́ẹ̀ sì máa gbé mọ́tò lọ tó bá ti dọ̀la kó tètè dé kó wá gbé mi ń bì báyìí bẹ́ẹ̀ mi ṣe wọ room nìyẹn now ó ti ń wọ bíi after twelve ṣé bóyá bíi fifteen twenty minutes after twelve mo kàn bẹ̀rẹ̀ sí í gbọ́ tí wọ́n bí ìgbà tó ń kànkan bí ìgbà tó ń gbẹ́lẹ̀ mo kàn bẹ̀rẹ̀ sí í gbọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ah, èyí tó kọ́ wá sí mi lọ́kàn ni pé bóyá plumber bóyá wọ́n fẹ́ ṣe maintenance bóyá àwọn hòtẹ́ẹ̀lì fẹ́ ṣiṣẹ́ lọ́sàn-án torí guest ẹ̀hẹ́n torí guest wọ́n ní pé kan bóyá kan ṣe ní òru òru tí everybody á ti rest èmi tún ti wá ń ronú fún plumber tí mi mọ̀ pé bóyá plumber ni pé ìyá ọmọ ọlọ́mọ ó yẹ kó máa sùn báyìí bọ̀ iṣẹ́ owó ó lágbára ó lágbára ó ṣe ń ṣiṣẹ́ òru èmo ro títí mò ń sọ pé bóyá gbogbo ó tán fẹ́ fún gan bóyá kò ju three thousand àbí four thousand lọ́ba ètò wa ṣiṣẹ́ òru tí ò sùn lè ìyẹn ni mò ń rò lọ́wọ́ lẹ́mí yẹn kàn sọ fún mi pé ó ṣe dìde kó yọjú lójú window. Hmm ní èdè yorùbá ni mo gbọ́ ohùn yẹn. ẹ gbọ́ ohùn yẹn nínú etí yín mm, pé ó ṣe dìde kó yọjú wojú windo ah, mo wá bóyá àbí mo gbọ́ ni àbí mi ni mò ń rò ó hmm. bá tún mi ti ẹ̀rún ra ibi tí mo wà náà ni mo wà lórí bẹ́ẹ̀dì yẹn àárín yẹn bí mo ṣe bẹ̀rẹ̀ sí gbóòórùn tùràrí tó ń rùn wá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bí. tẹ́ ẹ ṣe pé àwọn church aláṣọ funfun wà ń tòsí. bí church aláṣọ funfun tiẹ̀ wà bóorun yẹn ṣe ń jáde ó kilẹ̀ tẹ́ máa mọ̀ pé inú ọgbà yẹn hmm, ni wọ́n ti ń fin òórùn yẹn wá ń wọlé bó ṣe wá ń wọlé bí mo tún ṣe gbọ́ voice yẹn òyìnbó ló sọ this time why not rise up and check. Hmm. mi ò lè gbà mo ń kò tiẹ̀ bó ṣe bí mo ṣe gbọ́ n bá forúnkún mi dìde lórí bẹ́ẹ̀dì. ẹ ní jàlámíà lẹ́nu jàlámíà ni mo wọ̀ white ni mo wọ̀ n bá ra ká eh, blind curtain ojú window ìsàlẹ̀ tí máa wò moment yẹn mo mọ̀ pé yàrá mi fèsì géètì hòtẹ́ẹ̀lì yẹn àti iwájú ìta bẹ́ẹ̀ mi ṣe wọlé mi ò mọ̀ mo kàn lọ wẹ̀ mo dẹ̀ bẹ́ sórí mo dẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀dì kí n rest ni ni mo wá rí i pé iwájú ìta ni yàrá mi fèsì ní láti ojú window mi ìsàlẹ̀ tí máa wò mo rọ́kùnrin kan tó wọ jàlábíà ìyẹn jẹ́ ẹni tó ní hòtẹ́ẹ̀lì then mo rí ọmọkùnrin kan tó wọ níkà. báwo lẹ ṣe mọ̀ pé ẹni tó ní hòtẹ́ẹ̀lì ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ létà ló jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó ní hòtẹ́ẹ̀lì ń bọ̀. ìjọ jésù tó gbẹ́nu pásítọ̀ mrs ẹ̀bùn olúwolúwa ṣe ìbákàdé jp màmá gbọ́rọ̀ mi rò ń bọ̀ ní new view event center ládùúgbò àgbọ̀fìẹ́tì làpàtà operation fire for fire lọ́lúwa ní kí màmá gbọ́rọ̀ mi rò gbé lọ sí gbọ̀ngàn ìgbàlejò tuntun tó ń bẹ lágbọ̀fìẹ́tì spiritual warfare is here operation fire for fire part seven the final saga for twenty twenty one devil cannot disturb this eleventh hour miracle is yours ọlọ́run ìpè pásítọ̀ mrs ẹ̀bùn olúwolúwa ṣe ìbákàdé jp tún máa fa ìdá ẹ̀mí mímọ́ yọ gbogbo ọwọ́ tó ń dá ire dúró lára rẹ̀ yóò gbiná sọnù at operation fire for fire part seven 11 with Asim 11th Hour Miracles. Out on Tuesday 30th November 2021 at Newview Event Center, plot 5 and 6, Akilakpa Estate, along All State College Road, at Agbofieti Apata Ibadan. Oh la la! Kí ló ti wojú Ọlọ́run fún lọ́jọ́ tó ti pẹ́? Wá tó Jésù wo nínú ayé Pastor Mrs. Ẹ̀bọ́lú Olúwaṣeyì Bákàrẹ̀ lọ́jọ́ Tuesday tó parí oṣù kọkànlá. Bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán. Ministry Pastor Mrs. Ẹ̀bọ́lú Olúwaṣeyì Bákàrẹ̀ JP and other anointed men of God. 11th hour miracle awaits you. Àṣẹ tí ò ní bá mi o nínú ẹni tí bẹ́ẹ̀. wà lárinrin lọ́dún kérésìmesì fún tọmọdé tàgbà. gbogbo gbàgbádùn ìrọ́kùnkùn kẹ̀kẹ́ tún ti bẹ̀rẹ̀. tìlù ti fọlá fi kí baba kérésì fresh fm káàbọ̀ láti ilẹ̀ rọ́ọ̀mù sí fresh fm one oh five point nine ilé orin challenge ìbàdàn ní dísẹ́mbà one ọdún yìí gbogbo òbí tó mọ iye ọmọ àti máa múra sílẹ̀ láti kó àwọn ọmọ wọn pàdé baba kérésì fresh fm tó sára ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti dísẹ́mbà one títí wọ dísẹ́mbà twenty four ọdún yìí láàrin aago mẹ́wàá àárọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ àwọn ògo wẹrẹ wa máa rí baba kérésì sójú wa wàá máa bá wọn dọ̀wẹ́ kẹ́. gbogbo nǹkan ìṣeré bíi báńsì kaṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti pèsè sílẹ̀. àwọn ọmọ wa láti máa fi ṣeré ìdárayá. wọ́n tún máa rí nǹkan panu àtọ́njẹ tí wọ́n fẹ́ràn rà. gbogbo tí o gajara lọ. bẹ́ẹ̀ làwọn stand up comedians adẹ́rìgbẹ́ kẹ́ ni ó máa wá. àtàwọn gbajúmọ̀ òṣèré oní tíátà. lẹ́mọ̀ àwọn olórí táwọn ọmọ wa fẹ́ràn pàdé. kálukú ló ní ọjọ́ kọ̀ọ̀kan ni wípé dókítà Yinka Ayéfẹ́lẹ́ mo ẹ̀ fúnra àtúmọ̀ bá àwọn ọmọ wa ya fọ́tò. gbogbo òbí àtàlágbàtọ́. ilé gbà ló gbà. ẹ máa ń àwọn ògo wẹrẹ yín bọ̀. láti wá yayọ̀ ọdún pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. sígbàgede fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. lọ́dọ̀ bàbá kérésì tiwa tó ń fa àwọn ọmọdé lẹ́bùn tó jọjú. gbogbo àwọn ọmọ wa ni ó sórí rẹ̀. àmì ọ̀. bọ̀dá bọ̀dá kí ló ń pa yín lẹ́rìn tí ẹni tí ẹ ló dákẹ́ sí ṣe ẹ fẹ́ ká sọ yẹn àbí ká má sọ yẹn. táyé bá wà táyé bá wà á sọ torí àwọn ọ̀dọ́ ìyẹn náà a tún lè help. a lè help wọn ó dákẹ́ sí yín lọ́wọ́. <laughs> ẹ pẹ̀lẹ́ sà ẹ wá yọjú wò ta ẹ wá rí i pé ìta tí máa wò mo rí ẹni tó ní hòtẹ́ẹ̀lì àti ọmọkùnrin kan tó wọ tíríkọ̀tà níbi kòjọ níkà kòjọ trọ́sà tó kọjá orúnkún ó wọ ṣẹ́ẹ̀tì sí i pẹ̀lú ọkùnrin méjì mi wọ́n jẹ́ mẹ́rin èyí tó wọ níkà yẹn ló ń gbẹ́ kòtò yẹn kòtò yẹn kò wá jọ kòtò ẹni tí wọ́n wá páìpù tó fẹ́ fọ́ kòtò yẹn ó ṣe ó pò birikiti bí ìgbà téèyàn ń gbẹ́ sẹ́kùlẹ̀ bí ìgbà téèyàn ń gbẹ́ kànga kékeré. ṣé èsì ìṣe pé kànga náà fẹ́ gbà. àmọ́ bóyá kànga bí àbáwọlé ibi àbáwọlé bí ó bá tiẹ̀ fẹ́ gbáwúsá bá fẹ́ ṣiṣẹ́ náà láago kun òru. ibo lẹ́nu ń gbẹ sí ṣé mọ̀ pé ibi tí wọ́n bá kọ́lé bó bá ṣe géètì géètì abu ìdajì síwájú ta abu ìdajì sínú ilé bẹ́ẹ̀ ni tinú ilé déédéé bí àbáwọlé ibi tẹ́lẹ̀sẹ̀ ń wọlé sí náà ń gbẹ sí ni mò ń wò bí sáìsì kànga ni mò ń wò báyìí two thousand and thirteen mo ṣe ń wò bí bí ìpò ń ṣẹlẹ̀ lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ń ro bẹ́ẹ̀ yes bí mo ṣe ń sọ̀rọ̀ mò ń wò bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́ so èyí tó wá kó tún yà mí lẹ́nu pẹ̀lú kòtò tí mo rí tó ń gbẹ ni pé mo rí pé ẹni tó ní hòtẹ́ẹ̀lì yẹn á sáré sí géètì tó bá ti rí pé mọ́tò ń kọjá ṣé mo kó ti bọ́ sóru mhm. tí mọ́tò bá ń lọ ẹ̀ máa gbọ́ sound á wò ta tó bá ti rí pé mọ́tò yẹn ń ṣe pé ó fẹ́ dúró tó bá a ní káwọn yẹn dúró náà a ní kàn continue ah. bẹ́ẹ̀ ni tùràrí yẹn ń bolẹ̀ sí i bá fò dìde ẹ̀mí yẹn wá sọ fún mi pé kòtò tó ń gbẹ̀yìn ẹ̀wọ̀ náà fẹ́ lò hmm, mo tún gbọ́ òun yẹn tó sọ fún mi pé ìwọ ni wọ́n fẹ́ lò bá dúró mo wo báàgì mi bóyá mo lè rí bíi bíléèdì bíi nǹkan nǹkan tèmi náà lè mú dání tí mo lè fi jà kò sí bí nǹkan bá tẹ wà ètò nǹkan tó lè wà lọ́wọ́ mi kò ju kí mọ́tò lọ lórí àwọn yẹn bá dẹ̀ wà náà inú mọ́tò lèèyàn ló wà hmm. so kò sí kí káníkì wà lọ́wọ́ mi ni mo tún wò pé ok bóyá mo lè já sílẹ̀ ok tí máa wò ni mo rí pé abẹ́dẹ́kì mi ni mo wà ojú wíńdò. ẹ pẹ̀lẹ́ kalẹ́ ẹ ká lẹ́sà o. orúkọ yín àti iléeṣẹ́ tẹ́ ẹ wá ṣojú. adé agbolúfẹ́mi ni mò ń jẹ́ mò ń ṣojú iléeṣẹ́ king home property and multi-biz concept. ok. ẹ rí i pé gbogbo nǹkan téèyàn ò bá ṣe láyé ó bẹ́tà kéèyàn ó mọ̀ dáadáa torí pé gbogbo iṣẹ́ ló máa ń láṣìírí. ok àṣírí títalẹ̀ dídi onílé ìní kókó nǹkan tí ọlọ́run fi ràn wá hmm. nílé wa nílé iṣẹ́ King's Home and multi-biz concept gbogbo àwọn tó ń talẹ̀ pátápátá níbi rélùwé tuntun eléyìí tí ìjọba ṣẹ̀ṣẹ̀ ń ṣe báyìí ní agbègbè mọ́níyà gbogbo hmm. wọn ni wọ́n mọ̀ wípé ilẹ̀ wa ni alákọ̀ọ́kọ́ tí èèyàn ó kọ́kọ́ kàn mm. tí èèyàn bá ti débẹ̀ ìyẹn nílẹ̀ eléyìí tí à ń tata pè ní phase three living gold estate tó wà ní agbègbè fọlárìn mọ́níyà gangan nílùú ìbàdàn ó ti bọ́ sí gbòòrò nìyẹn ó ti bọ́ sí gbòòrò sa a ti ta phase two kọjá phase two yẹn ti tán phase three la wá ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí phase three yẹn wá rè seven hundred thousand naira la ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sa ṣùgbọ́n nítorí wípé a fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó donílẹ̀ kán dẹ̀ donílẹ̀ tara wọn kán jẹ àǹfààní ẹ̀ dáadáa ìyẹn ló jẹ́ ká dín owó ẹ̀ wá sílẹ̀ tó wá di five hundred thousand naira lásìkò tá à ń ṣe promo ni promo yóò dẹ̀ ní ju two weeks lọ eléyìí tó máa bẹ̀rẹ̀ lọ́la sa so lẹ́yìn ọ̀sẹ̀ yìí àtọ̀sẹ̀ tó ń bọ̀ promo yẹn máa parí. kí ni àwọn nǹkan tó rọ̀ mọ́ promo yẹn. àwọn nǹkan tó rọ̀ mọ́ promo yẹn òun náà ni wípé tí àwọn èèyàn bá ti wá aláwọ̀kọ́ ni pé a máa fún wọn ní àṣírí àṣírí bẹ́ẹ̀ ni sà ọlọ́run gangan tá à ń sin àṣírí àṣírí bí wọ́n ṣe donílẹ̀ bí wọ́n ṣe donílẹ̀ àwọn nǹkan tó jẹ́ àǹfààní tá a máa fún wọn tí wọ́n bá ti wá tí ilé kíkọ́ yẹn ó fi lè tètè yá because a ò fẹ́ kéèyàn kàn ra lẹ̀ sílẹ̀ kọ́ wa lọ láàrin ọdún mẹ́wàá ọdún hmm. mẹ́ẹ̀ẹ́dógún irọ́. ẹ sọ àṣírí ẹ fún wọn bí wọn ṣe kọ lójú ọjọ́. yes sir ara àwọn àǹfààní eléyìí tó tún wà lórí ilẹ̀ yẹn ni pé cctv camera ti wà ń bẹ̀. already ìyẹn bẹ́ẹ̀ ni sà ìyẹn fáwọn tó bá wà lókèrè báyìí báyìí bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ báyìí ó máa bá cctv camera twenty four hours tó ń cover abẹ yẹn àwọn tó bá wà nílẹ̀ òkèèrè àǹfààní ń bẹ fún wọn kódà láti máa bá wọn bá àwọn èèyàn eléyìí tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yẹn wọn ò máa bá wọn sọ̀rọ̀ direct fúnra wọn kò sí báyọ̀báyọ̀ kankan níbẹ̀ èyí tí wọ́n kàn láti ṣe ni pé wọ́n wá sọ́fíìsì wa tí wọ́n bá ti wá sọ́fíìsì wa wọ́n máa san fifty thousand naira kò ó ṣe pé àgbà fifty thousand naira yẹn lọ́wọ́ wọn ní bẹ̀rẹ̀ sà á kọ́kọ́ mú wọn lọ sórí ilẹ̀ yẹn kán wá rí nǹkan tí wọ́n fẹ́ kó wọn lé ilẹ̀ mi wọ́n á pè lẹ́stéètì ìgbà tí wọ́n bá débẹ̀ àwọn èèyàn ò rí pinnu aginjù ni inú gbó níbi téèyàn ti máa bá ẹ̀bọra sọ̀rọ̀ ni ẹ̀bọra bó o bẹ́ẹ̀ ni sà lọ́nà tó jìn ṣùgbọ́n ẹ́stéètì ni wọ́n pè fáwọn èèyàn pé gbòòrò hmm. ló wà àwọn èèyàn kọ̀kọ́ débẹ̀ sọ ti ọlọ́run sọ ọ̀fẹ́ sọ dùn nínú kó tó wá di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá san fifty thousand naira eléyìí tí wọ́n san deposit bẹ́ẹ̀ ni sà fifty thousand yẹn wọ́n máa san yòókù ní díẹ̀ díẹ̀ bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn sí bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn sà bíbélì sọ wípé ẹ̀ẹ̀kan ni áńgẹ́lì ń dígbà arú omi tíra àwọn àfa àwa gan sọ ó ní kàmọ́tù dínú tù dànù bẹ́ẹ̀ bá ṣe lé bẹ́ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe sùn sórí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe sẹ́ ó ṣe bàṣà mm-hmm. so àǹfààní ni iléeṣẹ́ King's Homes and multibis concept ọ́fíìsì wa ó wà ní Kushad building Kushad building yẹn rè téèyàn bá ti dé junction mọ́níyà gangan lẹ́yìn ó ti máa wo building yẹn báyìí àwo ewé báyìí ni wọ́n kùn ìyẹn green mm-hmm. kéèyàn gòkè wá ọ́fíìsì wa nìyẹn fáǹfààní àwọn èèyàn lè tí wọ́n bá fẹ́ pè wá ẹ jẹ́ kó máa pè sórí zero eight zero three six five zero nine one three five lẹ́ẹ̀kan sí zero eight zero thirty six fifty ninety one thirty five wọ́n sì tún lè pè sórí zero eight zero thirty ninety four thirty thirteen yes sir ntẹ́yìn ò bá ní ṣe ọ bẹ́tà kọ́ mọ́ ṣèlérí rẹ̀ àsọpá hmm. fáwọn èèyàn rẹ̀ sí àdẹ̀sọ wípé a máa fún wọn ní chicken because rice àti chicken téèyàn bá gbà èèyàn jẹ tán nísìnyí mhm. ṣùgbọ́n bẹ́tà kéèyàn kúkú fowó de nǹkan tí yóò lọ́jọ́ iwájú hmm. kéèyàn fowó de mọ́lẹ̀ gbogbo àwọn ọyẹ sáàfù wọn ní bọ́tù ọyẹ ẹgbẹ̀mí ẹja ẹgbẹ̀mí pọ̀nmọ́ hmm. gbogbo àwọn kinní wọ̀nyẹn ihun tí ó lọ kíákíá ni. ẹgbẹ̀mí pọ̀nmọ́ ẹgbẹ̀mí ẹja èmi máa sọ wípé three buildings four story buildings ó ń bẹnu kun ẹlòmíì tó ti rọ́ sínú látàrí pé ó ń rọ̀rọ̀ kú rọ̀ọ́nú ó ń jẹ pọ̀nmọ́ kiri ìgboro àwọn èèyàn bẹ́ngboro báyìí tí wọ́n ti ń forí dólẹ̀ níbi ìgbọ́ta irú owó tí wọ́n fi ń jẹ pọ̀nmọ́ aláta yẹn kí ló dé tí wọn ò regerege owó yẹn jọ kán kú kó wá fà wá. kán fi bẹ̀rẹ̀ tiwọn. bẹ́ẹ̀ ni sà tí wọ́n bá bẹ̀rẹ̀ tiwọn yàtọ̀ sí wípé àwọn àṣírí tí mo sọ fún wọn tó ní í ṣe pẹ̀lú kíkọ́ building yẹn lójú ọjọ́ sà mhm. Hmm. sí tèèstì tí wọ́n bá fẹ́ táwo sọ fún wọn hmm. wọn ó kó yẹn wá wọn ó dẹ̀ mọ́ san yòókù ní instrumentally lọ́nà tí ò ní ní wọn lára tí ò ní ní wọn lára sa. ẹ ṣeun àdúpẹ́ ẹ júwe ọ́fíìsì yín lẹ́ẹ̀kan. ọ́fíìsì wa gẹ́gẹ́ bí mo sọ ó wà ní Kushad building Kushat building yẹn náà wàá mú o ó wà ní mọ́níyà junction téèyàn bá ti dé mọ́níyà junction yẹn gangan yóò ti rí ilé gogoro yẹn ilé tí wọ́n kùn ní green green yẹn kọ́sà ọ̀rá gòkè wá kó ní King's Home Property and Multi-Biz Concept ibẹ̀ hmm, gangan ló ń fẹ́ wọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n bá wà nílé òkèrè ẹ jẹ́ ká máa fi plus two three four eight zero three six five zero nine one three five ẹlẹ́ẹ̀kejì rẹ̀ sàrà tọkùn plus two three four eight zero three zero nine four three zero one three bíbélì sọ pé. ṣé ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi máa rojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó lówó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lo náírà ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹbọ kàbìtì kàbìtì ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. láti kàwé lókè òkun ẹni tó mọ̀nà ní ká tẹ̀lé edu consult ló ń léwájú ẹ̀hẹ́n gbogbo ẹni tó fẹ́ kàwé lókè òkun pàápàá jùlọ níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé USA Canada Ukraine àti láwọn northern European universities bíi Finland Norway Sweden Ireland United Kingdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó dẹ̀ jẹ́ lórílẹ̀‐èdè Mauritius ẹ̀yẹn ṣá ti máa bọ̀ ní edu consult láti mọ ojúlẹ̀jà bí àlàyé yóò ṣe wá sí ìmúṣẹ ọ̀pọ̀ tó ti gba ọ̀dọ́ wa kọjá ni wọ́n ń kọrin ọpẹ́ torí pé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn àti kàwé lókè òkun ọwọ́ edu consult ló wà educonsult privacy akalẹ̀ sí educonsult communication house fast fast junction old ife road ìbàdàn tàbí ní ashi annex noa court ashibodija junction basọ̀run ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pè zero eight one three five four three zero three eight two website www.educonsult.org pẹ̀lú educonsult privacy láti kàwé lókè òkun ìrọ̀rùn ló máa jẹ́. ẹ káàbọ̀ padà. ẹ̀rí kìíní yẹn ó jọ sáìsì kànga. bẹ́ẹ̀ni. so lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́ sa. tó kànga yẹn ni mò ń wò bíi bíi kànga kò fẹ́ tó kànga bọ̀ wọ́n gbẹ sọ́ọ́lá gbígbà tó gbàyàn sọ́ọ́lá ẹ̀ tó gbàyàn ó lọ sínú ó lọ sísàlẹ̀ bó ṣe jìn tó mi ò rí torí mò ń wò láti ojú wíńdò ni nínú yàrá mi. Okay so ìyẹn ni mo rí lẹ́mí yẹn sọ fún mi pé ìwọ ni wọ́n fẹ́ lò ah. níbi báyìí n bá fò dìde bọ́lẹ̀ ní orí bẹ́ẹ̀dì n bá bẹ̀rẹ̀ sí wò yíká mo wò ké dẹ́kìn ló wà ń bẹ̀ then lójú window burglary proof wà ń bẹ̀ hmm. tó bá tiẹ̀ jẹ́ pé kò ń ṣe pé dẹ́kìn kan kéré wà ń bẹ̀ bóyá ah. wọ́n lè yá bẹ̀ kó kó gbà bẹ̀ kó dẹ̀ sí pariwo hmm. n bá dúró mo ṣáà ń wo kí ni mo lè mú tèmi náà lè fi jà kò sí n bá wọ wardrobe wardrobe tó wà ń bẹ̀ àwọn ètò ṣe sùn ni n bá fi gbogbo agbára mi tì í mo fi sí ẹ̀yìn ilẹ̀kùn bí mo ṣe wá fi sẹ́yìn ilẹ̀kùn yẹn mo wá dúró mò ń wò ní kíní ẹ̀ sọ pé tán bá fìpa sí wọ́dúrópù yìí orí ẹ̀ ló ti máa dáhùn àti ilẹ̀kùn àti wọ́dúrópù àti bẹ̀ orí ẹ̀ ló máa ka ẹ mọ́ bẹ̀ ọwọ́ mi tí mo fi wọ́ síbẹ̀ n bá tún wọ́ wọ́dúrópù padà n bá tún wọ́ padà sáyé mo wá ń wo kíì tó wà lẹ́nu ọ̀nà spirit yẹn ni kí n yọ kíì yẹn n bá mú kíì yẹn mo kọ́ yọ dání pé ok eléyìí náà arajà lẹ́yìn wà ibi tí n bá kí méjì ni. ẹ̀yin èèyàn tẹ̀ ń wò wá ní facebook ẹ bá mi share kí àwọn èèyàn lè darapọ̀ mọ́ wa láti kẹ́kọ̀ọ́ pẹ̀lú ohun tá à ń sọ yìí. tó bí ìyẹn ni mo ni mo ń ṣe lẹ́mìí ẹ̀ bá ní kí n fi kí yẹn kí n fi ṣílẹ̀kùn n bá rọra ṣílẹ̀kùn yẹn kẹ́ lẹ́ẹ̀kínní kẹ́ lẹ́ẹ̀kejì n bá yọ kí yẹn padà mú mu dání nǹkan yẹn ni kí n ṣílẹ̀kùn yẹn ẹni ẹ ó dàbí ìgbà tán ń peṣẹ́ fún yẹn pé. bí ìgbà téèyàn ń peṣẹ́ mi lè control ara mi yẹn one two three ẹlẹ́kẹta báyìí ti máa ṣílẹ̀kùn báyìí mo ti bá ọwọ́ yẹn kan ní déédéé ẹnu lẹ̀kùn mi tó fẹ́ ṣí ṣíṣí tèmi ṣí yẹn ni lẹ̀kùn yẹn fi yọ ní. ok ọwọ́ yẹn ọwọ́ títí ẹ̀ náà ti wà ń bẹ̀ níta. ọwọ́ ẹ ti fẹ́ ó ti wà lẹ́nu lẹ̀kùn. so ọwọ́ ti yín ló wá gbé handle yẹn wálẹ̀ ọwọ́ mi ló wá gbé handle wálẹ̀ ọwọ́ tiẹ̀ kan hang síbẹ̀ ọwọ́ ẹ̀ ló hang báyìí ọkùnrin méjì obìnrin kan wọ́n wọṣọ funfun àwọn mẹ́ta ah. wọ́n kó lẹ̀kẹ̀ wọ aṣọ yẹn táwọn ọkùnrin wọ̀nyẹn bíi dànsíkí tàwọn tó bẹ̀rẹ̀ nípa ẹ̀ ṣe ṣe fíìmù lẹ wò sá. ó jọ bí fíìmù lójú èmi ni bọ̀ èmi tó ṣẹlẹ̀ sí ni mò ń sọ̀rọ̀ yìí. kì í ṣe pé ẹ wò ó nù fíìmù. rárá bó ṣe ṣe bí mo ṣe ń sọ yìí mò ń wo mọ́mẹ́ǹtì yẹn bó ṣe ṣẹlẹ̀ ẹ ṣe rántí mọ́mẹ́ǹtì yẹn mò ń wo bí mo ṣe bó ṣe ṣẹlẹ̀ sí mi báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Hmm. so bá dúró èmi náà ti di nǹkan bí mo ṣe dúró yẹn pé ẹni tá a pa mí bíbà yìí ẹ̀yin náà ti wá gbígbà tí yẹn ah, gbé ṣù mí. kọ́kọ́ kí ìyẹn náà mo ọrùn kan ni mo kọ́ ń wò pé yìí ti bá ti kí ìbọn eh, bá ti bọ̀ ní gògóńgò tó bá wọlé síbẹ̀ yìí kejì bóyá ibi tí bá bùjẹ́ lára ẹ̀ màá máa jẹ màá máa rún jẹbi súyà hmm. ìkẹta nǹkan tó bá fẹ́ ṣe ń gbà yẹn a máa dìjọ mọ̀ mo ṣáà ti dúró gbogbo ara mi ń gbọ̀n bá ní yes the only language tí mo sọ nìyẹn hmm. wọ́n ní sorry. ẹ bẹ ṣe ṣílẹ̀kùn mọ́ wọn lọ́wọ́ mo lè ṣílẹ̀kùn yẹn ẹ ṣílẹ̀kùn ẹ kàn rí wọn lójijì. bẹ́ẹ̀ni mo ní yes yes wọ́n ní ah sorry mo rò bóyá yàrá room yèyé ni. ẹ eh? Mm. wọ́n ní. pé mo rò bóyá rúùmù yèyé. yèyé èwo. yìí tó jẹ́ yèyé òye mi o. kẹ̀ǹkẹ̀ hẹ́rìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ọ̀run ó tún ṣí o gbaragada gbaragada ọ̀nà gangan ní sàbẹ̀wò akó àmójúbà bẹ̀mí wò bẹ̀mí wò tó kẹ́yìn fọ́dún twenty twenty one kọ́kọ́rọ́ dáfídì aṣílẹ̀kùn àgbọ̀ngbẹ̀ ìbùkúnre òun ọ̀nà àbáyọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ jaburata má mísì bẹ̀mí wò yìí o divine visitation the last edition for twenty twenty one on the last monday of november seven a.m. prompt the power of resurrection land shall be jam-packed with God shall be filled to the brim. Bẹ̀mí kò gbọ́dọ̀ mọ́ làmìlàkà àtìlẹ́yìn ọ̀run tó ṣí ni ògùn náà mímọ́ tá a fi ṣèdídí ẹ̀mí mọ́ nínú rẹ̀ ni àwa mọ́rìndí àwa mọ́kù tàpé àfojoojúmọ́ dọ̀tún dágbére ni ọ̀nà òtítọ́ àtìyè tó ṣe lógo àìdíbàjẹ́ ni wòlíì àjíire Joseph Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ ó ń retí wa lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá yìí fọ́fọ́fọ́ lórí ilẹ̀ agbára àjíǹde akún pété múlẹ̀rò ní with God ní with God bus stop lóòpọ̀ mọ́rọ̀sẹ̀ kó sílùú Ìbàdàn nílùú ìlú ìbàdàn. good clergy wear salon limited tá a bá ń sọ nípa onírúurú aṣọ táwọn àlùfáà ilé ìjọsìn tó ń tàwọn akọrin ìjọ lè wọ̀ tàbí àwọn academic gown táwọn jìmì ọ̀jọ̀gbọ́n láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe polytechnic universities colleges tàbáwọn ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ good clergy wear stella limited ni ẹ máa lọ sòsè ibẹ̀ lẹ́tìlẹ́bí tẹ̀ ń fẹ́ àwọn aṣọ bíi preachers gown clerical shirt academic gown surplice and rubber cassock choristers robe clerical robes bishop coat scarf imported and Nigerian made clerical collars certificate folder ìyẹn scroll gbogbo rẹ̀ ló wà fún títà tàbí jíyá lọ́wọ́ tí ò ga jara lọ bẹ́ẹ̀ yín bá dẹ̀ fẹ́ customize tiyín iléeṣẹ́ wa wà ní number ninety six last floor Gbàdàmọ́sí building ìyànà àgbàlá ìwọ́rọ̀ òdù Ìbàdàn zero eight zero three four six six zero zero seven eight WhatsApp zero eight zero two three three five seven one two nine Good Clergy Wear Tailor Limited bàbá ni ń jẹ́. ẹ ní bínú o àṣàjà máa bá lọ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ káàbọ̀ padà. ẹ wá sílẹ̀kùn mọ́ lọ́wọ́ lójijì wá ní yèyé wá àwọn rò pé yàrá yèyé. ní sọ́ọ̀rì mo rò bóyá yàrá yèyé ni mo <laughs> wà. yèyé èwo bóyá mm. yèyé kan lọ́ọ̀jì síbẹ̀. ẹ kò yé mi hmm. mo bá bí mo ṣe wá mú kí ìyẹn dání tí gbogbo ara mi ń gbọ̀n wọ́n wá ń ṣe bí ẹni tó ń fẹsẹ̀ gbálẹ̀ bí ìgbà téèyàn ń gbà táwa ń kékeré tá a máa gbá ọ̀sán amókù yẹn wọ́n wá ń fẹsẹ̀ gbálẹ̀ wọ́n wá ń rárìn lọ ẹsẹ̀ mi kan wá là sí ẹnu ọ̀nà yàrá àti kọ́rídọ̀ yẹn ẹ fi kan sínú ilé ẹ fi kan sí kọ́rídọ̀ mo fi sí kọ́rídọ̀ mbẹ́ mo hmm. wá dúró pẹ̀lú kìyẹn tí mo mú dání. ìgbà tó bá súnmọ́ yín ẹlẹ́yìn wúra yín bí ìgbà tẹ tó one thousand ara yín. mo ti rí pé bóyá mò ń rò bẹ́ẹ̀ bóyá nǹkan tí mo dẹ̀ rí ni mo ṣáà mọ̀ pé one thousand èèyàn ló dúró torí nǹkan tí n bá dánwò ẹ ti rẹ́dì hábà nǹkan tí n bá dánwò lóru ọjọ́ yẹn wọn ò ní pé padà tílẹ̀ ọjọ́ kejì bá máa mọ́ ìkan yẹn dá mi lójú because ó ti di ọ̀rọ̀ life and death. bọ̀ báwo lẹ ṣe wàá mọ̀ pé yìí náà fẹ́. ok the only thing tó tún wá sọ́kàn mi ni mo bá sáré wọ yàrá mo mú fóònù mi n bá pe ọmọ tó lọ já mi síbẹ̀ táàmù tí mo sọ ó ti ń wọ bí aago méjì òru ìgbà tẹ́ ẹ débẹ̀ ẹ ń bá hmm. mọ́tò tó pọ̀ mọ́tò pọ̀ rẹpẹtẹ tó ṣe pitì mu bẹ́ẹ̀ni ẹlẹ́fẹ́ má rí àyè páàkì sí. kò fi bẹ́ẹ̀ sáyè bọ̀tán bá dọ́gbọ́n sí mọ́tò mi náà á sì wọlé. ó sì lè wọlé ọ pẹ̀lú nǹkan tẹ́ ẹ rò tẹ́ fi jẹ́ kọ́mọ yẹn tí mo ṣe jẹ́ kọ́mọ yẹn máa gbé mọ́tò lọ pé máa lọ́n tiẹ̀ tó bá dẹ̀ dọ́là wà wá gbé mi ń bì báyìí hmm. n bá mú fóònù n bá pè ọmọ yẹn bẹ́ẹ̀ ló ń ṣe bí ẹni tó wà lójú oorun dìde kó wá gbé mi kúrò ń bí wọ́n wẹ́ni tó fẹ́ lò ń bí bóyá kò gbọ́ àárín yẹn ló ha mò ń sùn àwọn ọlọ́pàá mo ní tọ́lọ́pàá bá dẹ dúró sọ pé o fẹ́ wá gbẹgbẹ́ jẹ́ kán tẹ̀lé ẹ dọ́dọ̀ mi bí báyìí. màá fún wọn lówó. màá fún wọn lówó bó bá jẹ́ tówó ni tílẹ̀ bá mọ́ a máa a máa yanjú ìtókù gbé mọ́tò kó máa bọ̀ wá bá mi. ọ tó o bá wá ń sìn. tó o bá wá ń sìn bóyá o fẹ́ regret kílẹ̀ mọ́ kó máa sọ pé. ò ti dìde o hmm. ọ̀rọ̀ yẹn bóyá lorun wá kálójẹ ló bá níyẹsà kò ju bíi ten minutes lọ ṣe mọ̀ pé òru ni traffic ò sí mọ́ bíi ten fifteen minutes ibi tóun náà dẹ̀ ń gbé kò jìnnà síbẹ̀ yẹn àwọn tó bá mọ ẹgbẹ́ dáadáa wọ́n á mọ ẹni tó wà. Eh, eh, eh, má júwe bẹ́ẹ̀. náà mi ò ní júwe ibi tí hòtẹ́ẹ̀lì wà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ báyìí àwọn tó ń wà ń bẹ̀ àwọn tó gbé bẹ̀ tó máa mọ̀ ẹni tó wà ní ṣàṣà road sí ẹgbẹ́dá ó láwọn kọ́nà kan tó lè gbà bíi vulcanizer mú nǹkan kan. ẹ ti fẹ́ máa júwe hòtẹ́ẹ̀lì ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ síbẹ̀. so bó ṣe dé nìyẹn èmi ò mọ̀ pọ́mọ ti dé sálẹ̀ hmm àìpẹ́ kí bí mo ṣe ń ronú pé kí n pe pé ibo ló ti dé kíkọ̀lù ẹ̀ ṣe wọlé ni ẹ̀ ló bá ní à ọ̀nkú dírámà máa ń ṣẹlẹ̀ ń sálẹ̀ ń bí báyìí. ibi drama yẹn là ń bọ̀. ilé iṣẹ́ kan àárọ̀ tún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi ti ti. àgbáríjọ gbogbo ọmọ ẹgbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítóyè àti dr olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà ni bàbá wa kábíyèsí his majesty ọba nàbídì adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti ní ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudrop ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì life plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life Plus Foundation International èmi ò rí gbẹ́yìn bẹ́ẹ̀. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsults today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, LOA Aremu Court, Ashiborija Junction, Basharun Ibadan. Telephone 081 3543 0382. Edu Consult. Together we soar with pride. àdàkọ̀ òtẹ́ẹ̀ kankan lẹ́gbẹ́dá o ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀mẹ́gbẹ́dá ẹ mọ gbá ẹ mà wo àdàkọ̀ òtẹ́ẹ̀ kankan o àdúgbò ẹ̀gbẹ́dá ni lóòótọ́. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ẹ kóhun látàárọ̀. àwa rẹ o revolution plus property uh, okay revol uh, insight professional management ah, consulting uh, insight ni professional management ẹ ti wá sórí ètò yìí rí Ah, mi fẹ́ lè kàyè ìgbà náà. ojú yẹn jọjú mímọ mo ṣe ń rò pé wá kó revolution lẹ ṣojú kí lẹ kókó ọlọ́ṣẹ́ tẹ wá ṣojú lẹ́ẹ̀kan sí. insight professional management consulting. ok Ti a wà ní ọba kíbi model school. IPMC. bẹ́ẹ̀ni okay. by premier hotel junction. Oh, ọ̀rẹ́ méjì mọ́kànlá ń bàdàn. ok akínwálé akíntadé lórúkọ tí mo jẹ. kí ni IPMC dúró fún. Ah, nǹkan tí a dojúkọ ní ọ̀dọ̀ wa ni a ti mú ìrọ̀rùn bá ètò ẹ̀kọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ àti mú àti pẹ̀lú ìrọ̀rùn òbí àti alágbàtọ́. ok fún àpẹẹrẹ ẹ mo ti wá sí orí ètò yìí mo dẹ̀ ti wá sí iléeṣẹ́ yìí ní àkàìmọye ìgbà ẹ tí gbogbo nǹkan tí mo dẹ̀ ń fọn rere náà ni pé bí ó ṣe máa rọ òbí àti akẹ́kọ̀ọ́ lọ́rùn ẹ láti lè kẹ́kọ̀ọ́ wọ iléèwé gíga láì ṣe jamb tàbí post jamb kankan eh. fún akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì rí kì í ṣe hundred level ni akẹ́kọ̀ọ́ máa wọ̀ bí kò ṣe two hundred level tààràtà lópin ètò ẹ̀kọ́ wọn fún àpẹẹrẹ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìdánwò wáyẹ̀kì tí wọ́n dẹ̀ ṣe rí èsì ìdánwò wáyẹ̀kì wọn lọ́wọ́lọ́wọ́ báyìí òbí wọn ní láti dá wọn dúró àwọn náà ní láti dára wọn dúró eh. láti máa dúró di pé àwọn fẹ́ ṣe jamb àbáwọn fẹ́ ṣe post jamb kankan kankan wá rẹ́gísítà lọ́dọ̀ wa kán dẹ̀ wá kẹ́kọ̀ọ́ oṣù mẹ́wàá péré oṣù mẹ́wàá. péré lẹ́yìn èsì ìdánwò oṣù wọn eh, lẹ́yìn èsì ìdánwò wọn lóṣù kẹwàá yẹn èsì ìdánwò náà wà fi wọlé ìwé gíga tààràtà. kí ni assurance kan máa pass tó lóṣù mẹ́wàá yẹn lọ́dọ̀ yín. ìdí nǹkan tó fún wa ní assurance ni pé bó tẹ̀lé pé ọlọ́run bá la gbójúlé ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa wọ́n yanrantí iṣẹ́ táwọn yàn láàyò tiwọn. ǹjẹ́ ó ṣeé ṣe kí akẹ́kọ̀ọ́ máa mu kó má pass lẹ́yìn oṣù mẹ́wàá yẹn. ah ẹ má jẹ́ kí a ní a negative thought ẹ ká máa ní positive thought pé pé à ń bẹ lọ́hùn lórí wọn a lè ṣiṣẹ́ tọ́ bẹ́ẹ̀ ni ìdí rẹ̀ tó fi jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ta yàn láàyò ìgbà tẹ́yìn bá lọ mú lọ́ọ̀yà ní ṣẹ́ńbà ní kí ṣe àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ we we need a math teacher here àbí we need English teacher here rárá o mm-hmm. iṣẹ́ táwọn tọ́yàn láàyò tiwọn ni A level academic program náà focus lé lórí A level ló dẹ̀ ní í ṣe pẹ̀lú JUPEB IJMB àti Cambridge tí akẹ́kọ̀ọ́ bá dẹ̀ ti wá akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa oṣù mẹ́wàá péré ni bẹ́ẹ̀ ni ó ṣe accommodation dẹ̀ tún wà. tí mo fẹ́ béèrè nìyẹn pé ṣé tí wọn bá wá gbé Ìbàdàn ńkọ́ tó jẹ́ pé àwọn òbí wọn ibì mí náà wà. fọ́ọ̀mù wa gan wà káàkiri tí ìṣe tí ìṣe Ìbàdàn nìkan. ẹ ẹ pé fọ́ọ̀mù yín wà káàkiri ṣùgbọ́n tó bá jẹ́ Ìbàdàn náà ti fẹ́. hostel accommodation wà fún yálà ọkùnrin tàbí obìnrin. lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ètò ààbò tó yanrantí. ok níbo làwọn fọ́ọ̀mù yín wà. fọ́ọ̀mù wa wà ní ọ̀dọ̀ Miss Taiwo ní nọ́mbà one one nine two olúbosí close Victoria Island ní ìlú Èkó lẹ́kọ̀ọ́ bákan náà ní ìlú Abẹ́òkúta wọ́n lè rí fọ́ọ̀mù àgbà lọ́dọ̀ Mrs Toyosi Soyinka tàbí mọ́mì Dàmọ́lá nínú General Hospital tó wà ní Òkè Ìjẹun ní Ìjàyè ní ìlú Abẹ́òkúta bákan náà ni fọ́ọ̀mù wa tún wà nínú Artplac Hotel and Suites èyí tó wà nínú ìyànà tó ti nu kọ́bọ̀ jáde sí kọ́bọ̀ last bus stop kọ́bọ̀ ń gbogbo ẹ̀ ní ìlú Òṣogbo tàbí kéèyàn máa bọ̀ tààràtà wá sí ọba kíbi gangan kó wá bá wa ní ọba kíbi ní study center níbi tí wọ́n ti máa gba lecture gangan gangan tó ọ́fíìsì wà gangan ẹ kó máa bọ̀ wá sí ọba kíbi model school ní premier hotel junction gangan nílé ìwé yẹn wà premier hotel junction gangan àwọn kan lè pè ní school two ọba kíbi school two bọ̀ ọba kíbi model school ni wọ́n kọ́ sí nísìn nígbà tí wọ́n ti tún kọ́ apartment wa lẹ máa rí ní ọwọ́ àlàáfíà tẹ bá ti wọlé gẹ́gẹ́ rárá hostel wà ní àyíká àyíká ni hostel wà ní agbègbè tó wà trekable sí ilé ìwé mo sọ ṣáájú pé eh, ètò ẹ̀dínwó fifteen percent discount wà ọ̀pọ̀lọpọ̀ ló ń yọ mí lẹ́nu lé lórí nísìn bó jẹ́ pé ó ti kásẹ̀ ńlẹ̀. ẹ̀dínwó bíi báwo èló gan lówó school jẹ́ kì í ṣe pé ká ẹ sọ iye tó jẹ́ o. owó ìdákọ̀ owó ìdákọ̀ mu náà ni ṣùgbọ́n a kàn wò pé nírú àsìkò tá a wà yìí ẹni tí yẹn bá ní ìrànlọ́wọ́ pé yẹn tó bá nílò ìrànlọ́wọ́ kéèyàn ṣe fún kéèyàn kákó yàwọ́. bẹ́ẹ̀ ǹdẹ́ ní àwọn ọmọ yẹn gan bá jẹ́yàn lẹ́yìn wa ọ̀la wọn rántí ibi táwọn gbà eh, eh, eh, kọjá. àwọn tó bá wá tètè wá ni o náà máa rí àǹfààní ètò ẹ̀dínwó yìí jẹ. so tó bá ti parí tó bá ti pé oye tẹ́ ẹ fẹ́ ṣe. Oh, ó kásẹ̀ lẹ́yìn mo ti ní akẹ́kọ̀ọ́ tá a fẹ́ gbà wọlé lọ́dọ̀ wa àwọn olùkọ́ wa yanrantí wọ́n dẹ̀ wà accommodating zero seven zero three one zero five four nine eight eight lẹ́ẹ̀kan sí zero seven zero three one zero five four nine eight eight tàbí o oh eight one thirty four thirty two forty five fifty two o oh eight one thirty four thirty two forty five fifty two gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ní five credits including maths and english náà wọ́n lè darapọ̀ bí èsì wáyé kí wọ́n dáa wọ́n lè àwetí resort náà lè darapọ̀. ẹ ṣe new view event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò oríṣiríṣi ìnáwó new view ní ẹ̀kọ́. new view event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. new view event center ọyẹ́ inú ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀. new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀. gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá ní yàrá àgbàlódé tẹ́ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all saint college road àgbọ̀fẹ́tì off jericho extension ìbàdàn new view event center is very affordable call for enquiry or send a whatsapp message on oh eight oh six six five five seven point oh seven six six six six five five seven. New View Event Center make it a moment to remember. Bíu ni ẹ̀rọ. èèyàn ìlú Ìbàdàn ṣe rí péré wọlé dé. wọlé dé fún wa nílùú Ìbàdàn. Ẹ káàbọ̀ padà àwọn àtàn rẹ̀ ń ṣẹ́ àti àwọn ìpè tí mò ń gbà ẹ ẹ ní bínú ni ọ̀tún wẹ̀ òsì òsì wẹ̀ ọ̀tún lọ́wọ́ fi wọn a ní pé mo rí onígbọ̀wọ́ kan ń sin gbòógì pé ok o mo máa sponsor program yẹn ká máa lo advert lórí ẹ̀ ah ah dédé ara mi ló ṣe so a ní break ẹ̀ mọ́ àwùlẹ̀ ní gbé advert kankan lórí ẹ̀ mọ́ ṣùgbọ́n yàrá pa sanwó dísù a sì sanwó nepa àwọn àwọn burabayo falẹ́kẹ̀ òsì nígbọ̀fẹ́ báyọ̀ falẹ́kẹ̀ <laughs> kan nìkan kọ́ àti àwọn alájí awolade gbogbo wọn ò ní gbọ̀fẹ́ especially tóṣù tí ń lọ sópin báyìí. ẹnìkan wọn kàn pè ní kẹ ọ̀gá àmọ́ kàn ní kínkín ni. hallelujah o. so ẹ rántí ibi tá a bá dé. bẹ́ẹ̀ni. ẹ yà tẹ̀síwájú. tọ kí n tó máa bá lọ bí bá bọ̀ bí a ṣe ń sọ lọ mi ò mọ ẹni tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ àwọn tí ó jẹ́ tó dá hòtẹ́ẹ̀lì sílẹ̀ gbogbo èèyàn ló máa ń wò pé jẹ́ ká wọ́gbọ́n dá sí i bí báwo kí ọrọ̀ ajé lè máa. Ah, èmi náà ní hòtẹ́ẹ̀lì mi ìdọ́gbọ́n sí o. Hmm, àwọn tó ń dọ́gbọ́n sí i ni mò ń sọ yìí. ó ṣeé ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ká rẹ́ nìkan tó ń tó ń dọ́gbọ́n kan tó dẹ̀ fẹ́ mú èmi yàn dání mo fẹ́ rọ̀ ẹ́ lọ jáwọ́ má ṣe é yẹn níbo tó bá ní hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ tó ní hòtẹ́ẹ̀lì bí ojú hòtẹ́ẹ̀lì náà bó jẹ́ nǹkan míì tó jẹ́ pé àjò àti ta ló lóun sì fẹ́ ṣe àbí àjò kẹ́mi ẹlẹ́gùn àbí kówó lè dé mm. náà gbé nǹkan fún ẹ tó fẹ́ tó máa la ẹ̀jẹ̀ abẹ́mi èèyàn lọ́wọ́ mm. mo rọ̀ ẹ́ má ṣe é má ṣe é ẹ tẹ̀síwájú. Mm-hmm. so bí ọmọ yẹn bó ṣe pè mí nísàlẹ̀ pé drama ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń bí báyìí o ó ní drama ń ṣẹlẹ̀ ń bí ẹ̀gbọ́n ó ní drama ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n mo ní kí ló ń ṣẹlẹ̀ ó ní wọ́n máa deny pé kò àwọn ò ní guest kankan ní hòtẹ́ẹ̀lì. ẹni gbà tẹ fẹ́ wọlé ní ìtàlẹ́ àná ibẹ̀ yẹn ń ṣe rọ̀tìrọ̀tì rọ̀tìrọ̀tì ẹni kódà ìpàdé gbajúgbajà olórin eléré nàìjíríà ń bẹ̀ bẹ́ẹ̀ni takira akira yín mm. ibi tọkọ̀ ọ̀pọ̀ dé nù ọgbà ẹ fẹ́ lè má rí àyè páàkì ṣùgbọ́n gbà tábúrò yín fẹ́ padà wá gbé yín ní òru gànjọ́ yẹn <laughs> kò sí yàrá mọ́ eh, eh, ok yàrá wà ṣùgbọ́n wọn ní gẹ̀ẹ́sì kankan mọ́. wọ́n làwọn ò ní gẹ̀ẹ́sì ẹyọ kan bẹ̀ oh. bí mo ṣe pariwo lórun mi lókè nìyẹn pé sọ fún wọn pé àdánù sùn. ẹlẹ́ni kò fi sí spíkà. mo ní fi sí spíkà kàn máa gbọ́ pé àá dáná sun gbogbo wa la máa dìjọ jóra wa mọ́nú bíbá lóru yìí mo wà lókè ń bíbá yìí o second floor ni mo wà o hmm. àwọn náà wá ń gbọ́ kí o kí tó sọ tó mo wá pé kí lẹ́jọ́ tí mò ń rò ní báko ni mo ṣe bọ́ kí lẹ́jọ́ mo ṣe bọ́ sí àti bàtà àti gbogbo èyí tí ma fi abíyá ni mo kó bàtà yìí sí ni mo wọ gbogbo ẹ̀ pẹ̀lú jàlábíà mi n bá ń sálọ sálẹ̀ bọ́n nǹkan tí mo kọ́ observe ni pé floor tó tẹ̀lé floor tí mo wà yẹn ti máa eh. débẹ̀ wọ́n ti pa gbogbo náà bẹ̀. floor ti yín nìkan níná wà. níná wà floor mi nìkan náà tọ́ná sí wọ́n ti pa gbogbo náà yẹn then reception wọn ní final ground gbogbo bẹ dúdú wọn ti pa gbogbo náà bẹ. Jesus. ibi tí mo ti wá mọ̀ pé ẹni tó wọ jàlábíà ló ní hòtẹ́ẹ̀lì bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń bá sọ̀rọ̀ bíi chairman ẹni tó ní nǹkan gbogbo àná la lọ́lọ́run kẹ́ la dẹ̀ ní iṣẹ́ tẹ́jà bá sọ lódò àmọye tó tó àbá rẹni tó ní nǹkan èèyàn á dààmú ẹni tó ní nǹkan rèé ẹni tó ní nǹkan rèé àti bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ bí mo ṣe fa báàgì mi tí mo fẹ́ jáde mo Expert kó máa ṣáájò pé ṣé kò sí lóru yìí kọ́sítọ́mà tẹ́fẹ́ máa lọ kí ló ń bí yín náà má bínú. ìgbà tọmọ yẹn ti ń ba ọlọ́kàn ní ẹ ṣílẹ̀kùn kó ṣe ara wọn kúrò ń báyìí. ẹni tó lò hòtẹ́ẹ̀lì ló sọ bẹ́ẹ̀ ẹni tó ní hòtẹ́ẹ̀lì. ó ní kán ṣílẹ̀kùn fún yín. ẹ kan kó ṣe language bó ṣe sọ ni mo kó tiẹ̀ yẹn mo kó tiẹ̀ bá bá kó ṣe orí wọn kúrò mi. kó ṣe ara wọn kúrò ń bá mo bọ́ bẹ́ẹ̀ mi ṣe tètè bọ́ sínú mọ́tò nìyẹn tá ha. Hmm. bọ́lọ̀ ń ṣe kó yín yọ nìyẹn bẹ́ẹ̀ni ǹjẹ́ lẹ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá. ṣe mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ yìí tó bá kọ́kọ́ wá síyàn lórí náà ló máa ń ṣe. orí ò tiẹ̀ lè sẹ́tù pẹ̀lú condition kò tiẹ̀ yìí tó kọ́kọ́ kàn mí ni pé kí n kọ́kọ́ kúrò ńbẹ̀. kẹ̀tì gbogbo ọgbọ́n kẹ̀tì kọ́kọ́ kúrò mo ṣáà ń dúpẹ́ fọlọ́run ìgbà tí máa mo ká sí lórí chair ń bẹ̀ tó ló ní kí wọ́n á sùn sórí bẹ́ẹ̀dì mo this was around two fifteen two twenty lóru ẹ padà àwọn àwọn ọkùnrin méjì tán kọ Dàsíkì White àti màmá mi ò rí wọn wọn màmá tán fẹ́ wo bóyá ó ṣe ó ṣe ṣe kí wọ́n ní staircase mi tó jáde sísàlẹ̀ káwọn ti gbabẹ̀ lọ mi ò rí wọn mọ́ ẹ padà rí wọn. olóòtẹ́ẹ̀lì àtàwọn tó ń gbẹ́ kòtò ládìjọ́ ń fèsì ara wa nísàlẹ̀. lórí àálà yìí náà mà ní. bẹ́ẹ̀ni. ìgbà tẹ́lẹ̀ máa jáde sísàlẹ̀ hmm. mọ́tò mélòó lẹ́lẹ́ bá. mọ́tò ẹyọ kan ṣoṣo ló kù ń bẹ́ẹ̀ bọ̀tí ibẹ̀ yẹn kún gbà tẹ́ fẹ́ wọlé lálẹ́. ìgbà tá a fẹ́ wọlé ó kàn dùn mí pé ọmọ tó wá gbé mi kúrò ńbẹ̀ yẹn lọ́jọ́ yẹn ó ti kú bí ọdún mẹ́ta sẹ́yìn ah. sí i ó ṣeé ṣe kóun tún sọ ibi tí drama ti kọ́ bẹ̀rẹ̀ kó tó pè mí ṣé àmọ́ pé mi ò mọ̀ pé drama ń lọ sálẹ̀ ọ̀ǹtí hmm. tó pè mí pé drama máa ń ṣẹlẹ̀ wọ́n máa deny pé kò sí àwọn ò àwọn ò ní ha hmm. mọ́tò ẹyọ kan ṣoṣo ló ṣẹ́kù ló ṣẹ́kù bóyá ìtàn bá lọ fi dispose ọ̀tá ah. ọ̀tá rẹ̀. Ah. ìgbà tí mo ní wọ́n pa bàtà mọ́ abíyá pé <laughs> wọ́n fi sọ̀kalẹ̀ bọ̀rà tó sin ẹ̀bùsẹ́rìn kí ló fọ́ ní bẹ́ẹ̀. bàbá ó fọ́ ní and at the same time ó wà pathetic. ó wà pathetic èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ irú ẹ̀yin tẹ́ máa ń lò tẹ́lẹ̀ dáadáa yìí. lóríṣiríṣi bàbá mi bọ́yìn sọ́gan mò ń wò pé ọlọ́run àlókọ̀ ń ṣàwà gan bàtà sí ẹ̀rín kiri ọlọ́run ló ń ṣọ́ gbogbo wa because akọ òun pé wẹ ìgbà mi ta bá ń ṣe nǹkan mi akọ òun pé ẹja fi lọ́lọ́run lọ́wọ́ tó bá ti tó àsìkò ọlọ́run kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe but àdúpẹ́ lọ́wọ́. yàrá tán fi wọ́n sí dẹ́kìn ni kátẹ́ ni pé èèyàn fẹ́ yọrí sókè dẹ́kìn ni. yàrá bá tiẹ̀ tán bá tiẹ̀ yọrí sókè nǹkan ṣé ọ̀n ní kọ́ máa mú yàn tán máa máa mú yàn. tán bá máa mú yàn bọ́ èèyàn yọrí sókè wọ́n á mú náà ni. kọ́lọ̀ máa ṣọ́ ọlọ́run ló kàn dídì kó àwọn yọ hmm. ọlọ́run náà ni kọ́ dẹ̀ ẹni christian ni mí. ṣùgbọ́n ẹ ẹ bẹ́ẹ̀ ṣe kí n lẹ̀ yẹ rò pé anybody tẹ́ bá mú rògo. tó bá ti di ọ̀rọ̀ ojú kú <laughs> kò sí nǹkan tẹ́ da ọ lè dánwò o. lẹ́fi wo pé n tó bá gbà ìyẹn tó kọ́kọ́ wá sẹ́mi mi ni pé èyí tí n bá kọ́kọ́ ti kí yẹn bọ̀ ní gògóńgò máa tẹ̀ kanlẹ̀. <laughs> ẹ pẹ̀lẹ́ wọ̀dà tó sè. ọba mi ẹ kalẹ sa. ó tó jọ mẹ́ta à ń súnmọ́ ọdún ọdún súnmọ́ wa a ti ń gbọ́ polówó yín lọ́tún lọ́sì ah. kí ni tẹ́ ẹ ní fún wa orúkọ yín lálàkọ́kọ́ àti iléeṣẹ́ tí ẹ̀ ń ṣojú. orúkọ mi ni ẹnjìnà Tosin Shitu láti iléeṣẹ́ Design Bricks homes and properties. àwọn èèyàn ní pé ká má lo advert mọ́ lórí ẹ ṣe kúkú wá ṣonígbọ̀wọ́ ọ̀pẹ yẹn <laughs> kẹ gbé tán yányán. ká gbé tán aṣíwò ọlọ́ba ṣe ìyanu àṣe lágbára Ọlọ́run. ẹ jẹ́ ká mọ̀ ní tẹ́ ẹ ní fún wa lọ́sẹ̀ yìí. bàbá mi ẹ mọ̀ pé tèmi bá ti wá fún program nǹkan méjì lèmi máa ń bá wa alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ mo máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń bá wa rálẹ̀ that's right máa ń gbọ́ mi dáadáa wọ́n dẹ̀ máa mọ̀ pé anytime tí wọ́n ti wá sí program mo máa fẹ́ fi dúpẹ́ because ènìyàn láṣẹ ènìyàn lóòótọ́ wọ́n ti gbà wá wọ́n rí wa tán wọ́n dẹ̀ mọ̀ pé yes àwọn ẹni yìí wọ́n lóòótọ́ inú wọ́n dẹ̀ mọ̀ kan tán ṣe ni wọ́n fi gbà wá bá ṣe rí èyí tí mo wá fún lálẹ́ yìí basically tó jẹ́ lẹ́ẹ̀kejì ni pé kí wọ́n sọ fáwọn èèyàn pé promo December wa ó máa bẹ̀rẹ̀ ní uh, on the first of December which is on Wednesday and at the same time gbogbo àwọn tó ti ralẹ̀ lọ́wọ́ wa tá à ń sọ fún pé kán ní sùúrù fún dìkan àbí mi bóyá à ń clear bẹ́ẹ̀ tán láwọn lè ní sùúrù tán àti ń ṣe bá àti ń pẹ́ bí bọ́ọ̀dì kan wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí so promo december wa ta gbé wá ni jí má sùn jí má sùn because ó ti fẹ́ tó yẹ wọn bá ti ń sùn